وخير الهدى هدى نبينا محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرقى في الله àlékún ìtí ọlọ́ọ̀bá àwọn ọlọ́ọ̀bá kó bá síwájú ẹ̀dá annabi sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará ilé annabi àtàwọn sahaba àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà ti àárín ojú ọ̀rọ̀ annabi sallallahu alaihi wa alihi wa sallam títí di ọjọ́ ìgbẹ́lẹ̀ qiyama àti gbogbo ẹ̀yin jama mùsùlùmí lápapọ̀ lọ́kùnrin inú wa ni àti ní obìnrin inú wa ní ọmọ kékeré àti ní àgbàlagbà jákèjádò gbogbo bí tí ó ń kálukú wá wà báyìí táà tí ń láǹfààní àti máa gbọ́ wa ní dédé àsìkò yìí wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹ̀rí ilé tí a ń gbéyẹ̀wò lọ lẹ́yìn àwọn ìdájọ́ ránpẹ́ eré tọ́lọ́mọba àríkẹ́lá ní kí ó ṣẹlẹ̀ látara bí ojú ọjọ́ ààbò ṣe ń lé pẹ̀lú òjò tí ṣe ìkẹ́ ọlọ́ọ̀bá tó ń sọ̀kalẹ̀ nítorí pé ó fa ìdíwọ́ láti rí àwọn ìjòkó ìṣe ní àná àti ní ọ̀sẹ̀ tí ó kọjá lẹ́yìn ìdádúrà gbẹ̀yìn akí ẹni kọ̀ọ̀kan wa kó bọ̀ sí ìjòkó wa yìí eléyìí tí a ti máa ń tan ìmọ́lẹ̀ sí àwọn àlámàrí ẹ̀sìn eléyìí tó takókó eléyìí tí àwọn èèyàn tí wọ́n kó ìrújú wá bá àwọn èèyàn lórí ẹ̀ tí a bá gbàgbé gbogbo àwa tí a bá láǹfààní àti máa tábà tán láǹfààní àti máa tẹ̀lé ìjòkó ìbò ṣe ń lọ a rí wípé ọ̀rọ̀ tí a sọ gbẹ̀yìn òun náà ni ọ̀rọ̀ hukmul muzaharat ìdájọ́ ká máa ṣe ìwọ́de nínú Islam pípòwó ní ìwọ́de wà ní ìlànà àmìsúnnàtí wà jama'a nínú islam òun náà nígbà tí a gbéyàwó tí a ń bá ọ̀rọ̀ lọ ní orí ẹ̀ níta bọ́rọ̀ dé òun náà ti kó àwọn ẹ̀rí wá oríṣiríṣi láti nù alkitabu wa sunna alkitabu wa sunna ilé ìtòlítà kó al-muzaharat tó ń takò kẹ́lì à ń ṣe ìwọ́de láti fi takò ìjọba lórí nǹkan tí ìjọba ń ṣe tí kò dùn mọ́ wa tí ìjọba ò ṣe dáa a ti mú àwọn ẹ̀rí wá lọ́pọ̀lọpọ̀ pé ó sọ fún wa pé ní ibà ìtakò ìlànà tí anábì sallallahu alaihi wasallam tó ní kí a fi bá àwọn olórí wípé ìlànà ahlus sunnah wal jama'ah ṣe ní kò má almuzaharot rí rárá kò sì níbàtà pẹ̀lú almuzaharot ìmá ṣe ìwọ́de lẹ́yìn rẹ̀ láti tẹ̀lé ìkó ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n rìn lórí ìlànà ahlu sunnah wal jama'a ìkó ọ̀rọ̀ wọn wá kí làwọn náà sọ lórí ọ̀rọ̀ almuzaharot ọ̀rọ̀ ìwọ́de ṣùgbọ́n láàrin àsìkò tí a fi sinmi ẹ sí òní ẹnìkan bẹ tí ó kọ ọ̀rọ̀ kan láti fi àyádà al-muzaharat láti fi gbé al-muzaharat lẹ́yìn wípé al-muzaharat rí kò sí nǹkankan tó burú mbẹ̀ a sì lè ká sínú al-khuruju ala pé a lè ká sínú ìjáde láti tako olórí lórí ó láà lè ká sínú ẹ̀ ó láà lè ká síbẹ̀ ó ní ọ̀bẹ̀ tààrí ní pé àtọ̀gbọ̀n àwọn sí rèé nínú àwọn ọ̀nà tí èyàn máa ń gbà ẹ̀sprẹ́sì ìròrí ẹ̀ fún àwọn olórí ní lórí tí wọ́n ń ṣe tí ò tẹ́ lọ́rùn so ó ní kò sí ìkàtó burú bẹ́ẹ̀ ó ní bákan náà rí ìyàwó Aisha radiyallahu anha àti az-Zubair ibn Awwam az-Zubair ibn Awwam àti Talha ibn Ubaydillah ó láwọn wọ̀nyí náà rí wọ́n sì mú lọ harrods ṣe mùzọ́hárọ̀ àwọn náà protest against Ali tòdó túmọ̀ sí pé ajẹ́ ṣe mùzọ́hárọ̀ o lórí àwòrán táwa náà ń gbà ṣe lóbi òní àwọn sálàfù náà ṣe ẹni yìí fásada wa afsada fásada wa afsada ó bàjẹ́ ó sì bà nǹkan jẹ́ òun fúnra rẹ̀ ó bàjẹ́ ó tún wá bà nǹkan ó fọ́ ọ̀rọ̀ yìí sórí mọ̀júmọ́ àkan sórí gúrùpù kan tó jẹ́ gúrùpù whatsapp tẹ́mi àti ẹ̀díjọ wà èyí fi orúkọ bú mọ̀júmọ́ àyí láti rí àrọ̀bíyà èdè lárúbá lọ́kọ̀ọ̀rọ̀ náà èdè lárúbá òun náà ni ó kọ ọ̀rọ̀ náà kódà bí mo ṣe rí ọ̀rọ̀ yẹn mo ti bẹ̀rẹ̀ mọ̀kọ́dímà láti ṣe ọ́dí fún lẹ́sẹ̀kẹsẹ̀ mo ti bẹ̀rẹ̀ mọ̀kọ́dímà mo ti kọ́ díẹ̀ nínú mọ̀kọ́dímà pé wà á ráyè mọ̀ táìmù gbà tí mo fẹ́ kọ́ mo fẹ́ kọ́rọ̀ yẹ òun la ṣe ìrìnàjò lọ sépò ta lọ sépò yẹn ta ní lọ́jọ́ ahad ọjọ́ sunday ta dé padà ní ọjọ́ tuesday yẹn so ó fún mi ní ìdíwọ́ láti má lè ráyè kọ̀ọ̀kì ní títí láti gbà ẹ́ sí ìdí òní ìráyè ọ̀lọ́ọ̀ ìráyè torí kò fà mí níṣẹ́jú mélòó láti sáré títí kọ rùdùdù ní orí ìkẹtẹ́ ní ìsìn ṣùgbọ́n àyè ní fún gidigidi gan fún gidigidi gan ọ̀nà méjì náà mo jẹ́ ní màá gbà ṣe rọ́pù lórí ìkẹtẹ́ ní ẹ̀sìn tẹ́lẹ̀ náà àwọn tá láǹfààní àti kàlárúbáwá tá láǹfààní àti gbọ́lárúbáwá màá gbìyànjú àti ṣàlàyé ìkẹtẹ́ ní sọ fún wa ní èdè tí a gbọ́yé ṣùgbọ́n a dẹ̀ gbìyànjú láti kọ́rọ́ dùn lórí ẹ̀ náà kó máa jẹ́ ìsìn fún lórí nǹkan tó kọ ní lárúbáwá yìí so tàríkì ó lè sàjálà rẹ̀ ìtàn ó lè sàjálà rẹ̀ wípé tó kọ ó gbèsè lórí ẹ̀ kò yíra ní sàníṣà pẹ̀lú gbọ́nà ọba màá gbìyànjú àti pé ọ̀rọ̀ ẹni yìí sí etí gbọ́ wa ájímẹ́ǹtì ẹ̀ àti àwọn ìrújú tó gbára lé láti fi lè sọ̀pọ́tì al-muzaharat láti fi lè fi láti fi lè gbè lẹ́yìn wípé láti fi lè gbè lẹ́yìn ìṣe ìwọ́de láti ṣe ìfẹ̀hónú hàn sí àwọn olórí lórí pé nǹkan tí wọ́n ń ṣe ìtẹ́wa lọ́rùn ṣẹ́rí nínú àwọn nǹkan tí mo fẹ́ pé àkíyèsí wa lé lórí o ni pé ọ̀rọ̀ whatsapp tá ń lò ní ayé ìdí òní ọ̀rọ̀ facebook rèé ó ti fún oníkálukú náà láyé láti ságo sínú kọ̀rọ̀ yàrá rẹ̀ láti máa sọ ìsọkúsọ èèyàn tó jẹ́ pé ordinary nìkan kò lè bọ́ ta kó sọ̀rọ̀ táwọn èèyàn tẹ́tí gbọ́rọ̀ rẹ̀ rèé nítorí pé àwọn èèyàn ti máa rú ibo lóbi lọ́n gbèsè ṣùgbọ́n yóò fi aṣọ bojú yóò ṣe amòkùnṣeka nítorí wípé ó ṣe é ṣe kó jẹ́ pẹ́ẹ́ni tó pọ̀ ìgbéra TMC ni sẹ́wọ̀n ní pé kò sẹ́ni tí ó mọ̀ pé TMC ni yóò sì kọ̀ ọ́pọ̀ yóò sì ju sí gbogbo àwọn èèyàn tí wọ́n bá wọ́n bá jọ wà ní màjúmọ́ àkànnà àwọn òsì máa kà lọ àwọn onímọ̀ yìí pé TMC ní kọ̀rọ̀ sẹ́wọ̀n ní pé báyìí pàṣẹ mọ̀ pé TMC ni ta ni ó wà gbọ́rọ̀ TMC tẹ́lẹ̀tẹ́lẹ̀ so àbíkan nínú àwọn àlìfọwọ́n mùsùlùmí nínú àwọn àfọwọ́fù wọn náà nínú àwọn òròmọdìẹ àwọn àlìfọwọ́n mùsùlùmí nínú ìwà náà ó lè jẹ́ sí pé kan nínú wọn ni ẹni yìí nítorí pé nínú àwọn ọ̀rọ̀ tó kọ mo gbóòórùn manhajú al-ikhwan al-muslimin gbogbo orun ẹ̀ lára rẹ̀ inshallah tí n bá dẹ̀ débẹ̀ ẹ̀ padà fún mamman sí àfihàn àwọn ibi tí mo ti rí pé ìlànà tẹ́ni yìí fi ń sọ̀rọ̀ tó fi kọ̀ǹkan tó kọ̀ yìí ìlànà yẹn à ń gbóhùn pé ẹnì yẹn rìn lànà àwọn al-ikhwan al-muslimin à ń gbóhùn ẹ̀ nínú ọ̀rọ̀ yẹn so yíra yìí sìn à ń gbóhùn ẹni àlè tí conclude pé bó ṣe rí yẹn ó ṣeé ṣe bóyá kò sí lára wọn bóyá ó kàn ní ìròrí wọ́n kàn lápá lára rẹ̀ ní àbí bóyá ìkàkùkà kan ló láǹfààní àti kà tóun náà tó lápá nínú àgbóyè rẹ̀ síbi kọ ohun tó kọ yìí àbí sẹ́yìn pé wọ́n sábẹ́ di bẹ́ẹ̀ èèyàn kan ní túláàsì náà ló mú kọ̀kọ́ kọ̀kọ́ báyìí so gbogbo orú àwọn nǹkan wọ̀nyí làwọn nǹkan tó rọrùn láti lè mú ẹni ṣe iṣẹ́ tí ó ṣe ìṣe bóyá kí n máa kà á so that yóò lè jẹ́ sí pé in tó sọ gẹ́gẹ́ ni à ń fèsì lé lórí kòríkà wípé bóyá àwàlà ń bá sọ ọ̀rọ̀ bí ò sí sọ ó ní fàlùmù mọ́ àwọn tó sì níyà ó ní ẹ̀rí ìwọ́de wọ́ọ́rọ́wọ́ peaceful protest àlẹ́tì láti ṣáájú sílá eléyìí tí kò ní mú àyọ nǹkan ẹ̀dàjá ní tí ò ní mú àyọ nǹkan ìjà tí ò ní mú dání gbogbo ìwọ́de wọ́ọ́rọ́wọ́ ìwọ́de alálàáfíà tí ò bá ti fa àyọ nǹkan ìjà dání wà látẹ́sí òdìmá tí kò sì tí ó sì máa ta ẹ̀jẹ̀ sílẹ̀ gbogbo ìwọ́de tí ò bá ti ta ẹ̀jẹ̀ lẹ̀ رجل اعتداء على على والممتلكات wọ́n ní وني tí جاي sì jẹ́ pé ìwọ́de yìí ọjọ́ ìwọ́de tó jáde síta láti máa tayọ àlà lórí ẹ̀mí àwọn èèyàn àti dúkìá àwọn èèyan laysa khurujan musallahan ala ó ní àlè ka eléyìí sí ìjáde káyọ ìdà àlè ka eléyìí sí ìjáde káyọ ìbọn àlè ka eléyìí sí ìjáde káyọ nǹkan jà láti fi gbogbo tàwọn olórí so ó ní tó bá ti jẹ́ pé peaceful protest ni ìjáde àì ìwọ́de wọ́rọ́wọ́ ni ìwọ́de alálàáfíà ni tí kò mú àyọ nǹkan jàdá ní tí kò dẹ̀ máa ta ẹ̀jẹ̀ sílẹ̀ tí kò dẹ̀ máa tí ó dẹ̀ jáde rèé láti tayọ àlà lórí ẹ̀mí àti dúkìá àwọn èèyàn ó ní ilé ṣe ìjáde láti takọ àwọn olórí tó ní ṣe pẹ̀lú káyọ̀ nǹkan sí wọn nǹkan jà sí wọn. ولذلك فلا علاقة للمظاهرات السلمية بتقريرات الفقهاء عن الخروج وأحكامه onítorí eléyìí rèé kò sí ìbátan kankan láàrin ìwọ́de wọ́ọ́wọ́ pẹ̀lú ìsàfihànilẹ̀ àwọn olùmọ̀ nípa àgbóyé nípa ìjáde lé olórí yẹni pé ọ̀rọ̀ ìwọ́de wọ́ọ́wọ́ yìí rèé kò ní ìbátan kankan lọ́nà kankan pẹ̀lú nítawọ̀ olùmọ́fìnrin lẹ̀ nípa nítorí ní ṣe pẹ̀lú jíjáde láti tako lórí àti àwọn ìdájọ́ tó wà fún. di annaha laysa khurujan nítorí pé irú nǹkan yìí rèé kìí ṣe ìjáde àti tako olórí kìí ṣe ìjáde láti gba ìjọba lọ́wọ́ olórí. waman adkhalaha fi hadha al-bab faqad khata'an bayyina wàmán àtọ́lá fi hadha al-bab gbogbo ẹnikẹ́ni tó bá wà lè fi iṣẹ́ ìwọ́de agbárin ìmọ̀ jáde lé olórí lórí lórí fakọ̀tà nínú ẹni báyìí ó ti ṣe àṣìṣe kọ́tọ̀ àgbàyínà ní àṣìṣe tó fojú hàn náà eléyìí tí kò yẹ ẹni yìí níbi agbárin tàkàyí ẹ̀rí pé ó ń ṣèyàtọ̀ láàrin almuzaharat ó ń ṣèyàtọ̀ láàrin ìmáṣe ìwọ́de àṣìlíyà eléyìí tó ń pè ní ìwọ́de wọ́ọ́rọ́wọ́ ìwọ́de tó ń pè ní ìjọ́de wọ́ọ́rọ́wọ́ yìí ó ń ṣèyàtọ̀ láàrin rẹ̀ àti ìjáde lé àwọn olórí lórí lórí òun gbà yí pé ká tó lè sọ yí pé ìjáde ká tó lè ka nǹkan sí ìjáde lórí lórí ó gbọ́dọ̀ jẹ́ sí pé àwọn tó jáde yẹn yọ nǹkan ìjà sí àwọn olórí lórí lórí ó wọ̀rọ̀ jẹ́ bá wọn tó jáde sí olórí ẹ wọ́n yọ nǹkan dà láti gba ìjọba lọ́wọ́ olórí ni ìgbà yẹn la tó lè pé irú ìjáde yẹn ní àìforójú àìlàlùfẹ́ta ìjáde lé àwọn olórí lórí nìyẹn tó bá ti jẹ́ pé ìjáde tó ní ṣe pẹ̀lú pé ẹ yọ nǹkan jà láti lọ bá àwọn olórí jà ní láti bá wọn wọ ìyá jà eléyìí tẹ́lẹ̀ sọ yìí rèé ọ̀rọ̀ ìmọ̀ kẹpàdàbàtà ọ̀rọ̀ ìmọ̀tàgbàgbà ni àṣìṣe ọ̀rọ̀ dẹni ìsọkúsọ ni ṣẹ́rí alkhuruju ala al-hukam ó máa ń wá lóríṣiríṣi ọ̀nà lára rẹ̀ ni tó kà yìí wípé ká jáde lé olórí lórí pẹ̀lú pé ká yọ nǹkan ẹ̀jà sí wọn láti bá wọn wọ ìyà àjà lórí nǹkan tí wọ́n ṣe tí ọ̀tẹ̀ wa lọ́rùn ìkan nínú àwọn ìjáde lé olórí lórí ọ̀nà míì nínú ọ̀nà tí ìjáde lé olórí lórí máa ń gbà wá òun ni ká jáde lé wọn lórí pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú pé ká máa sọ ọ̀rọ̀ láti fi lè tako ìjọba ní gbangba ta نعم التشهير بعيوب بعيوب ولاة الأمور على على المنابر التشهير بعيوب ولاة الأمور على المنابر إما pariwo àwọn olórí ìmọ̀ pariwo síta àìdá káwọn olórí ṣe lórí mímbà káàmà wá pariwo rẹ̀ pé àwọn olóyìn rẹ̀ wọ́n ti ṣe báyìí o nǹkan tó ti ṣe fún wa rẹ̀ o ẹ̀yìn èèyàn báyìí bá báyìí ṣe o eléyìí báyìí náà ẹ̀ ń jáde lé olórí lórí pẹ̀lú ọ̀rọ̀ yẹn ẹ̀ ń fi ọ̀rọ̀ ẹ̀ fi ń jáde lé olórí yẹn kò sí lónìí manhajj salaf السيارة لأنه السلف التشهير بعيوب ولاة الأمور على المنابر إما ìpolongo àwọn olórí ìmá polongo aburú wọn ìmá polongo àìdá wọn ní títa nítorí wípé ṣe rí yẹn òun gẹ́gẹ́ ní ìpìlẹ̀ ìjáde lé olórí lórí nítorí gbogbo ilé tẹ́ ń ṣe tẹ́ ń sọ àìdá àwọn olórí yẹn tẹ́ ń gbé àìdá wọn hàn síta yẹn ẹ̀ ń kó ìkórìíra wọn sínú ẹ̀mí àwọn èèyàn yẹn ẹ̀dẹ̀ ń prepare mind àwọn èèyàn against àwọn olórí nìyẹn so that ìgbà tí ó bá yájẹ́ bá sọ pé káwọn èèyàn gbé nǹkan jà láti lọ gba ìjọba lọ́wọ́ àwọn olórí àbí fún revolution nǹkan yọ ọ̀rùn fún wọn torí pé ẹ̀mí wọn ti ṣe kí ni ẹ̀mí wọn ti gbọgbẹ́ nípa àwọn olórí yóò di pé ó ń kálukú gan bọ́ta yóò bẹ̀rẹ̀ sí máa ṣépèlé wọn wọn kálukú náà máa sọ̀rọ̀ ṣàkàṣàkà sáwọn olórí eléyìí báyìí lòdì máa ń wa ẹjọ́ sọ́ra fún ìmọ̀ gbọ́ rédíò ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìròyìn tí yẹn máa ń tẹ̀ máa ń gbọ́nu rédíò yẹn nǹkan tó takọ mọ́nájà àlùsùn rẹ̀ ni àwọn ìròyìn ká ń bẹ́ pọ́nmọ́ sọnù rédíò kókó òwe ìròyìn tó yẹ kí fún àwọn èèyàn láwọn àsìkò láti máa dá sí láti lé àtẹni tó nílàkàyà àtẹni tí ò nílàkàyà àtẹni tó yẹ kẹ́pẹ̀ sọ́rọ̀ àtẹni tí ò yẹ kẹ́pẹ̀ sọ́rọ̀ gbogbo wọn ni wọ́n máa wanu síjọba lára àwọn iléeṣẹ́ rédíò kan bẹ̀rẹ̀ nídàkọ̀ wọn máa ń ṣe dáadáa ọkùnrin inú àwọn tí máa ń darí ètò yẹn tán bá ka kókó inú ìwé ìròyìn wọn tán ọkùnrin máa ń bẹnu wọn obìnrin máa ń bẹnu wọn wọn gbajúmọ̀ dáadáa wọ́n fàyé lẹ fáwọn èèyàn ń kàlùkù ọmọ pè wọlé ń ọmọ wa ṣe rí gbogbo àwọn nǹkan yẹn wọ́n ń sọ gbogbo àwọn tá ń rẹ̀ a ma hé tìjọba ṣètò bá sọ yí pé revolution yá pé ó yá gbogbo gbà ẹjá lọ gbàjọba ó ti di wípé ó ń kálukú wa nísìnyí tẹ bá kójọ láwọn assemblies nísìnyí tẹ bá rí táwọn èèyàn bá ti máa sọ̀rọ̀ bọ́ọ̀lù ní tó kù tí wọ́n máa sọ̀rọ̀ ọ̀rọ̀ politics bó ṣe máa sọ pé ah, olórí wa ṣe báyìí ẹlòmíì èpè ńláńlá ní wọ́n ti ránṣẹ́ sí wọn àbí ẹ̀kọ́ ni gbogbo àwọn nǹkan wọ̀nyí wallahi manhaj àwọn khawarij ó ti wọlé sí wa lára so nǹkan tó sì fà tó mọ́ fi ń wọlé sí wa lára ni pé wọ́n máa jẹ́ ká rí àṣìṣe àwọn olórí lóòótọ́ sì ni wọ́n ń ṣàṣìṣe lóòótọ́ tó adájọ́ pé èrò tó ni wọ́n sọ̀nà ṣe bá wá lẹ́yìn tó ń láyà tó wá bọ́ sórí rédíò ní ọjọ́ friday friday tí tó wá lè ń sọ inú yóò mọ̀ wá jù pé àfáàyè ń sọ ẹni òdodo ní sọ torí pé òun láyà ẹnu rẹ̀ gbọ́rọ̀ sáájú ẹlẹ́nu gbọ́rọ̀ ni bá ti máa ń yìnbọn àlú ẹ̀kọ́ ni òun ah, ah, ah, aláwọn àbá sọ pé àtẹ̀síhìrù yọ̀rìyúrí wùláti òmúrí alẹ́mẹ̀nájọ̀ ìmá pariwo àbúrú àwọn olórí orí mímbàrí nínú fúrú jùlọ wà tó burú nígbàtí mo fẹ́ tọ́gbọ́ kẹ́kẹ́ yóò fara sí ẹ̀wọ́ nígbàtí wọ́n jẹ́ sí pé ìmá pariwo àbúrú àwọn olórí ní orí nígbà rí bá jẹ́ kòrú ìpariwo wọn lórí rédíò ń kọ́bọ̀ lẹ́rù pé ó dùn nínú ká pariwo wọn lórí rédíò àti ká pariwo lórí nígbà rí èwo ló lè tàkájù ọba burú nìyẹn kò yíba yín ṣe onítorí bá wa náà láìkí nǹkan tí ń ṣe ẹgbẹ́ gbógun ti ìjọba tí arígbẹ́ ń ṣàbòsí fún wa tó sì wà gírẹ́rìn pé wọ́n ń ṣàbòsí fún wọn tó tọ́ wọ́n ń tẹ̀sọ́ wa jù wọ́n tó tọ́ nínú wọn wá dùn pé mọ́ṣáláà àwọn yọmọ wá pè wọlé abẹ́ẹ̀kọ́ ni nítorí pé yìí sọ yẹn ó bá làákà ìwà mu tó bá wá rí ẹ̀ka tí ń sẹ́ni wọn padà pé hé ilé ìjẹ́ ìṣe yóò bá mọ́nà àjọ àlùsùnà mú ní ọba tí ọba mọ́nà àjọ àlùsùnà mú. nítorí ẹ̀ lèrò rí àwọn ìṣòwàánù mọ́ fi ń sábà ó tètè wọlé sí àwọn èèyàn lórí nítorí hamasa wọn ní fi ojú mà wọ ọ̀rọ̀ wọn àyọ̀ ní ti ní pé kí nínú àwọn sáràfù umma àwọn tó jẹ́ sí wípé wọ́n bẹ̀rẹ̀ sí máa fẹ̀dí àwọn olórí síta báyẹn tó bá jẹ́ sí pé ẹ̀rọ yíkẹ́ wọn báwọn olórí tó burú ló gbà ní wọ́n báwọn olórí tó burú ló gbà débi wípé Imam Awad ló gbà pẹ̀lú àwọn olórí àwọn Mu'tazila àwọn Jahmiya rahimallahu ta'ala Ahmad bin Nasr Ahmad ìkan nínú àwọn àfáà súnà lásìkò yẹn ni nítorí wípé alwasiq billah nítorí pọ́fẹ́ kí ó kí ó fi rinlẹ̀ ìròrí àwọn jàmíyà nípa ọlọ́run ọba tí ahmed bin nasir tó wá yarí pé òun ò ní fi rinlẹ̀ pé ìròyìn ọlọ́run ọba lòun fi rinlẹ̀ ó sì dájọ́ pé àwọn pa wọ́n sì bẹ́ orí ẹ̀ wọ́n bẹ́ orí àfa súnà wọ́n dẹ̀ lọ orí ẹ̀kọ́ gi wọ́n dẹ̀ kọ́ sí pé orí eléyìí ni orí ahmed bin nasir ẹni tó ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run wọ́n bẹ́ orí àbá àsúnlẹ̀ nítorí wọ́n fi sífàṣù ọlọ́ọ̀bá rinlẹ̀ wọ́n fi ìmẹ́rin rinlẹ̀ wọ́n pátá wọ́n dẹ̀ tó kọ́ sí di orí rẹ̀ tó fi kọ́ di wọ́n fi etí báyìí wọ́n fi gbé orí rẹ̀ kọ́ di wọ́n fi etí rẹ̀ kọ́ etí rẹ̀ wọ́n fi gbé orí rẹ̀ dúró lára jì báyìí ó wá kọ́ sílẹ̀ pé eléyìí ni orí Ahmed Nasir ẹni tó ṣe tòṣe pẹ̀lú Ọlọ́run ó ní ìpè àwa náà ní sọ̀wárí ẹ̀tí ọ̀nà sáwọn ìsìn ìbánilókọjẹ́ tí yóò lè dùn wá torí wípé wọ́n ṣe tó jù bẹ́ẹ̀ lọ sẹ́bẹ̀yànlá ni wọ́n pa yìí wọ́n dẹ̀ tó kọ́ sí di orí rẹ̀ báyìí sí orí rẹ̀ táwọn fi kọjú pé èlé lórí ẹni tó ṣe kèfé pẹ̀lú ẹni tó wà lórí tàbí irú àwọn olórí tí Imam Ahmad bá ló gbàrí rahimahullahu ta'ala ẹlẹ́wọ̀n nǹkan táwọn olùmọ̀ sọ Imam Ahmad láyé kọ̀bọ́ta láyé kọ́ mo wá pariwo àwọn olórí kódà táwọn èèyàn bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ìmọ̀mọ́ ìlú wọ́nù wọn àwọn èèyàn sẹ́mọ̀ àwọn ọlọ́bá ìmọ̀mọ́ ìlú pé bóòlù ayé fẹ́ ṣe nípa àwọn olórí àwọn ah, ẹlẹ́sẹ̀ sùúrù ni láwọn olóòjọ́ yẹ pé bí olórí kẹba ti ń tólórí kẹba ti ń tólórí kẹba ti ń délẹ̀ báyìí yóò sì máa sì máa Muhammadu malé tóun bá ti kú tóun bá tó débẹ̀ yóò ìtò yóò ìtò tó yìí máa Muhammadu yóò ìtò fún ẹ̀wọ̀n rẹ̀ stampu látòrí olórí kẹba olókejì ni Muhammadu ṣe ń sẹ́wọ̀n kó tó di ẹni olórí olórí eléyìí tó fẹ́ pa ìmọ̀ Muhammadu ó ti ó ti ń kẹ́ ọ̀rọ̀ pa ìmọ̀ Muhammadu bẹ lọ́wọ́ ba lọ́wọ́ ba àlékẹ́lá padà wá fi pa olórí yẹn ọ bẹ lọ́wọ́ ba àlékẹ́lá kó dáhùn kọ́ làwọn kò lè aburú ẹ̀ kan tó mí ọmọ wọn jọlé ọ̀rẹ́ báyìí wọ́n tún fún ọ̀rẹ́ fáyé ni àwọn olórí tó le koko ni wọ́n bá lò kò yíra yín sí Hajjaj ibn Yusuf àtúrákọ́fí nínú àwọn olórí táwọn sọ̀hábà bá lò ní àbí ni sàfáàkì ni olùkọ́ àwọn èèyàn tí ń ta ẹ̀jẹ̀ àwọn èèyàn sílẹ̀ ní tó dẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ aburú ẹ lè ráwọn sálàfù láyé wọ́n máa wá bẹ̀rẹ̀ sí máa pariwo aburú lórí sáwọn èèyàn ẹ rí ni bọ́yé ó ní bá lùsùn náà sọ̀rọ̀ jama'a ṣe máa ń bá olórí lò mo dẹ̀ ti kó àwọn ẹ̀rí wá nínú sahihu muslim àti bukhari lórí ẹ̀ àbí ẹ̀kọ́ ni lórí pé báwo lànà ìgbìyànjọ pé ká bá wọn lórí lò kódà tó máa ń ṣàbòsí fún wa kódà tó máa ń fi ọ̀tọ̀ wa dùn wá táwọn ṣe ń béèrè ọ̀tọ̀ wọn lọ́wọ́ wa àbí kódà tó ń gba dúkìá wa kí lànàbí ká ṣe a ṣe sùúrù anábì tó wá sọ ìgbà tá a ṣe sùúrù dà ìgbà wo ìjọ gbèrè kìyàmà hatta talqawni ala al-hawd ṣé wàá rí ìkàtẹ́ ní sọ yìí ọ̀rọ̀ tó takò mọ̀ ní gẹ́gẹ́ bí ìgbà mo sọ ẹ jẹ́ kí n rọra fún yín ní àlàyé kan lórí eléyìí báyìí torí mo fẹ́ gbìyànjú àwọn ṣubuhati tẹ́lẹ̀ yìí kó wá ká gbìyànjú ká ká sàlàyé rẹ̀ àwọn òrújú tó kó wá ayé nàná rẹ̀ fáwọn èèyàn tó tó rú ẹ̀ náà rèé òun náà láǹfààní àti máa sọ àwọn èèyàn nù láàyè ní tí ó wà kò yíra ní sí kọlọ̀bà ní òkú sànú ẹni yìí ní ìmá kò yíba ní sinmi so kó náà máa bá sa àwọn ọ̀rọ̀ ó tiẹ̀ ń bá sa rẹ̀ náà ni ó ń fan fi fan sí orí whatsapp group tí èmi pẹ̀lú wa ó lè wọ́n mọ̀ pé mi wà ní yẹn gan torí pé yẹn ni ò kí ń sọ̀rọ̀ ń rárá èmi kan pẹ̀lú àìsí mo kàn wá ń bẹ̀ ni èmi ò sọ̀rọ̀ ó lè má pé mo wà ní orí gúrùpù yẹn àyàfi tó bá ní nọ́mbà mi lọ́wọ́ tó bá àwọn pàtísípáǹtì gúúpù yẹn ló lè forí mi lórí ẹ̀ tó wáyé kó bá ní nọ́mbà mi lọ́wọ́ ṣùgbọ́n tí ò bá ní nọ́mbà mi lọ́wọ́ ó lè mọ̀ pé mo wà lórí gúúpù tóun ti fún kìnní yìí káàkiri tábàlọ́wọ́ ṣẹ́hùn usul sunna ṣẹ́hùn usul sunna títí sheikh raflan sheikh raflan sheikh sa'id raflan hafizahullahu ta'ala àfa súnmẹ ni wọn àbá ti ń bẹ láyé nísìnyí ọmọ egypt ni wọn ọmọ egypt lafa kọlọ̀wà lè gíra kódà kódà sọ́rọ̀ ọlọ́kó jẹ́ kí wọ́n pọ̀ dáadáa ní ilẹ̀ egypt àti nigeria iná àti gbogbo àgbáyé lápapọ̀ ọlọ́wọ́ bá ṣàánú sheikh raflan púpọ̀ ó fẹsẹ̀ méjèèjì ó fi rinlẹ̀ báyìí ó tó wá ta ewé ó tó wá ta ẹ̀ka ó tó fi múlẹ̀ ọlọ́run dákun má jẹ́ kí ọwọ́ àwọn oníbídà àkọ́kọ́ àwọn láíláí apadà sí aburú ọlọ́run má jẹ́ kó bá Sheikh Islam àti gbogbo àwọn mashayikh sunnah náà نعم نينو شرح وصول السنة نينو شرح وصول السنة وانسى لأيني ما كنا كوني الخروج ìjáde lé olórí lórí wọ́n sàlàyé nípa rẹ̀ àwọn amúwa ipò nínú àwọn ìran al-khuruj ọ̀nà táwọn èèyàn máa ń gbà jáde lé olórí lórí òun náà ní ká jáde pẹ̀lú ọ̀rọ̀ nínú ẹ̀lú wa so wọ́n wá mú àwọn ẹ̀rí wa lórí ẹ̀ wọ́n ní al-khuruju yakunu bil kalam al-khuruju yakunu bil kalam tabalọ́wọ́ page eight eight hundred hundred and and sixty twenty six page eight hundred and twenty six nínú tíra yìí tíra òṣìṣẹ́hù sólì súnnà wọn mọ̀jálàbì méjì ni volume méjì ni two volumes òun náà wọ́n fi jẹ́ ṣẹ́hù òṣìṣẹ́lì súnnà tabalọ́wọ́ page 826 nínú tíra yìí alkhuruju yakunu bil kalam wọ́n ní ìjáde lé àwọn olórí lórí a máa ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ dìgbà tí èèyàn bá tó yọ̀dà nìkan eléyìí ni àgbọ́yé táwọn èèyàn gbọ́yé ọ̀rọ̀ kan bẹ tí ó pa tó bí ọ̀rọ̀ kásàrà yìí mọ̀tọ̀ àbọ̀ tí nínú ọ̀rọ̀ yẹn tí mo ní ọ̀rọ̀ yẹn náà iṣẹ́ yẹn náà sọ́ńbẹ̀ náà ní pé a kì í pe nǹkan ní ṣòro àbíkọ́jẹ́ wípé àwọn èèyàn jáde láti gbàjọba tó sì yọ nǹkan ìjà àwọn èèyàn jáde jáde láti gbàjọba ìgbà yẹn látó pè ní alùpùpù àṣìṣe ńlá ni àṣìṣe ọ̀rọ̀ àṣìṣọ ọ̀rọ̀ ni àṣìṣe ni alkhuruju yakunu bil kalam sheikh rosal ni wọ́n ṣe wọ́n dẹ̀ mẹ́rin wá lórí ẹ̀ tó bá yẹ pé ìtẹ́yìn náà máa ń sọ yìí tó bá yẹ pé ẹ̀rí wà lórí ẹ̀ tó bá yẹ pé lànà àlùsùn náà ni bá ṣe sọ pé tẹ́ sọ náà ráìtì ni torí pé òdodo lọ́kàn wá kìí ṣe pé ọyẹ ni tó sọ kúrẹ́rà ní sinmi so ìlànà tí àlùsùn náà ti ọ̀jọ̀ máa tó ń rìn nìyẹn pé gbogbo bí kíbi tẹ́rù ló bá ti jáde tó kàn wá nìyí kò ní báyìí àgbọ̀rọ̀ tako òdodo. wọ́n wá ṣùgbọ́n lẹ́tí àsáwọ̀ha àlùzẹ́yìn wà gbọ́láàlì bẹ̀ṣì yóò fi gbọ́láàlà wọ́n mọ̀ ń sálà kàṣàbí ìlàhùn wàyí àyàkùrù jà láyà kúrò ìlà bìsẹ̀ ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ òun ni ṣéèkì ń ṣẹ̀rọ̀ jù fún yìí o kẹ́ńgẹ́ mi kí mo ń ṣẹ̀rọ̀ jù báyìí àbí àbí ṣéèkì ọ̀sùlá ni ń ṣẹ̀rọ̀ jù báyìí. lábẹ́ àkọlé alkhuruju yakunu bil kalam lábẹ́ àkọlé tọ́pìkì ni pé ìjáde lé olórí lórí kò dìgbà tá a bá yọ̀dà kódà pẹ̀lú ọ̀rọ̀ àmọ́ sọ pé èèyàn jáde pẹ̀lú ọ̀rọ̀ lé olórí lórí ìjáde láti takò olórí máa ń jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ wọ́n ní wà ṣíbọ̀ aṣùlẹ́tì àtàrọ̀ àlùzẹ́ wọ́n ní ìrújú tí àwọn olùgbóríkò níbi ìlànà òdodo olùgbóríkò níbi ìlànà àrùsọ́nà ìrújú tó máa ń mú wá gbọ́lá àwọn ẹni àánú wàṣíbàṣù lẹ́tí àtàrọ̀ àlùzẹ́ ìwà gbọ́lá ni mẹ́ṣíyúkì gbọ́lá ìrújú tí àwọn oní àwọn olùgbóríkò lórí ẹ̀sìn ìlànà alìsúnnàtì wal jamaa àwọn olùgbóríkò àwọn ẹni ànù nínú àwọn àgbàlagbà afá ẹni ànù lójútọ́ ń fọ́kà kiri wa man salaka sabilahu àtàwọn tí ń rí ojú ọ̀nà wọn ìrúbí tán fọ́kà kiri pé wàhíyà annal khuruja la yakunu illa bis-sayf pé ẹ̀tàn ìjáde lé olórí lórí ààlè pé nǹkan kan bẹ́ẹ̀ àbí tábà tó yọ ìdà gẹ́gẹ́ bí tárakùnrin ẹ̀sọ́ lẹ́ẹ̀kan ká tó lè sọ yí pé èèyàn jáde lé olórí lórí èèyàn jáde láti tako ìjọba onígbà tó bá tó yọ nǹkan ẹja wọ́n ní àwọn àwọn onímọ̀ sọ bẹ́ẹ̀ àwọn ali seyìn àwọn onápè wọ́n àwọn olùgúrí kúrò lójú ọ̀nà ẹ̀sìn àwọn olùgúrí kúrò níbi ìmọ̀nà wọ́n gbọ́lá àwọn ẹni àánú ní máa ń sọ báyẹn lẹ́ṣùyúkì gbọ́lá nínú àwọn àgbàfà ẹni àánú àtàwọn tí ó lójú ọ̀nà wọn ní máa sọ bẹ́ẹ̀ wà á máa máa dúnà dáríkà ṣùgbọ́n gbogbo ìjáde lé olórí lórí tí ò bá ti lè tí ò bá tó bá ti yàtọ̀ sí tí ò bá ti lè tó ìyọ nǹkan ẹ̀jà yìí fàlẹ́ ìsàbí kòrò ìjẹ lọ́dọ̀ tí wọ́n wọ́n kà sí kòrò ìjẹ fàhádà bá pẹ̀lú mílẹ̀ bá pẹ̀lú wọ́n lé ní ilé ayé rèé aburú kan aburú ni eléyìí rẹ̀ ìbàjẹ́ kan ló bàjẹ́ ni falkhuruju yakunu bil kalam kama yakunu bis sayf wọ́n ní ìjáde lé olórí lórí ní máa ń jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ṣe máa ń jẹ́ pẹ̀lú kéde pẹ̀lú dà àwọn tí ń ṣe mùsùlùmí tí wọ́n ń ṣe ìwọ́de wọ́n sọ̀rọ̀ ní àbúwọ́ yòdí wọ́n máa sọ̀rọ̀ wípé ìjọba ń ṣe nǹkan báyìí wọ́n máa pariwo káwọn fẹ́ bẹ́ẹ̀ àbí bíkẹ́lá kí ó tó wọ́n sọ̀rọ̀ nìkan wọ́n tó jáde pẹ̀lú ara láti ṣe àfihàn pé ìṣúlọ̀bá ń ṣe ọ̀tí àwọn lọ́rùn abẹ́ẹ̀kọ́ ni eléyìí tí ò sí ńlá náà lùsùn nà kẹkẹ rárá tí ò dẹ̀ sí àfá tí ò dẹ̀ sí àlùsùn nà kẹkẹ tó dáwẹ́ òní mò ń bọ̀ wá níbi mò ń bọ̀ wá kábi tó ti mọ́ ọ̀rọ̀ ìyàwó àyíṣà wa o ìsọkúsọ ọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ dédì hẹ́ǹdì lọ́sọ̀mẹ́ kéèyàn sọ pé ìyàwó àyíṣà àì wàlọ́ ìwòdó pátápátá gbà ní nítorí ẹ̀gbà tí mo gbé kọ́lámù láti máa ṣe rùjúmù lẹ́nu lórí wàláì mo sì tó ń bẹ kọ́lámù nítorí wípé tí má fẹ́ ṣe rùjúmù lórí bó ṣe kó ṣe kí n ṣe rọ́jù lórí gan wàláì mo lè ṣe dídí tíra lórí ọ̀ torí ìsọkúsọ ayé àtàkìyàmọ̀ lẹ́yìn sọ aláwọ̀ kọ́kọ́ nímọ̀ nípa àtàná kọ̀kọ́kọ́ nímọ̀ nípa iṣẹ́ rí sọ́lọ sọ yẹn kò sí àbá súnmọ̀ kàkàtọ́ sọ́sọ́ rí láyé ọ dá mi lójú pé látọ̀dà àwọn àrífọ́wà mùsùlùmí ló ti mú nítorí pé àwọn èèyàn méjì ni wọ́n ṣe ni wọ́n ṣe wọ́n ṣe kò ń jẹ́ aburú látara ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà àwọn ṣíà àtàwọn kọ̀wárìjì ẹ sì máa yẹ́ pé àti ṣíà àti kọ̀wárìjì méjèèjì rẹ̀ wọ́n papọ̀ sínú àwọn àlèṣọ́wá nínú simoni abẹ́ẹ̀mẹ̀rẹ̀ tẹ́ẹ̀ bá ń wá ìjọ tó faramẹ́ sí àláyé àwọn àlèkọ́wàlù mùsùlùmí tẹ́ẹ̀ bá ń wá ìjọ tó faramẹ́ àwọn àwárí àlèwàlù mùsùlùmí tẹ́ẹ̀ bá ń wá ìjọ tó faramẹ́ síbí àwọn àlèkọ́wàlù mùsùlùmí tẹ́ẹ̀ bá ń wá ìjọ tó faramẹ́ àṣáyírọ̀ kúrèrè kúrèrè ni gbogbo nǹkan lélẹ̀ gbogbo mo fi ọlọ́run bá búra nàṣọ́rọ́ ń bẹ nínú àwọn àdìfọ́ àlùsùnù kódà ń bẹ nínú àwọn olórí wọn tó jẹ́ mo ṣe nàṣọ́rọ́ ọlọ́run bá wọn ọlọ́run bá wọn sànú wa ọlọ́run dákun bẹ wa lẹ́mìí o kò sì bùn alálàáfíà tó péye àti ìgbéjì ọ̀rọ̀ àwọn àdìfọ́ àlùsùnù àwọn kan yanjú àwọn àkọ́kọ́ mú lẹ́bàlẹ́bà náà àwọn àsọmọgbé wọn àtàwọn tó mẹ́mọ́ fún ìròyìn wọn káàkiri àwọn òròyìn tí wọ́n fọ́n káàkiri náà láwùjọ wa ká lè gbọ́n dànù làkọ́kọ́ ń gbìyànjú àti sàlàyé alhamdulillah ọlọ́run bá dẹ̀ ní fún wọn sàǹfààní fáwọn èèyàn adọ́lọ́wà àti ìjọba kọ́lá kọ́lá nǹkan mọ́ ká ọwọ́ àánú rẹ̀ jù láàrin nǹkan káwa àlékún àǹfààní kọ́lọ́wà àti ìjọba kọ́lá kí ọmọ ṣe nǹkan káwa. naam naam naam ni mo ń bá lọ jàmáà ọ̀rọ̀ Sheikh Ruslan àdú wọ́n ni falkhuruju yakunu bil kalam kama yakunu bis sayf ẹgẹ́ bó yẹ sí pé khuruju a máa jẹ́ pẹ̀lú ìyọ nǹkan ẹja bẹ́ẹ̀ náà ni khuruju a máa jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ àbẹ́ẹ̀kọ́ ni eléyìí tí ọkùnrin ní ń takò kọ́lá ṣe inú ọ̀sẹ̀ mi àwọn náà wá tó mú ọ̀rọ̀ àgbàfà káwá tó sáájú tí wọn tó yìí ti kú rahimahullahu ta'ala wọ́n ṣe inú ọ̀sẹ̀ mi ni sọ pé sheikh raslan wọ́n kó ti ta ní o wọ́n kó tàfà sunna tó tún jẹ́ tó tún jẹ́ àpá àpáwọn náà torí sheikh raslan sì wà láyé ń sè kódà sheikh raslan ò tí ju sixty something lọ báyìí wọn ti ju sixty something lọ ní sheikh rasulah ẹ sì wo àwọn sheikh salim sèmi ẹ bàbá wọn ó bá eighty kan tó kú wọ́n dẹ̀ ti pé láti 2001 gbogbo 2001 sásìkò tá a wà yìí Seventeen years ni àbí àbí nàkọ́ ni naam sheikh wa ń kó ti sheikh sheikh ń kó ti sheikh ibn Uthaymeen وني قال الشيخ ابن عثيمين رحمه الله تعالى في تعليقه على رسالة العلامة القاضي الشوكاني رحمه الله تعالى والشيخ ابن عثيمين ينصى نبي رسول توصى لوري رسالة العلامة القاضي الشوكاني توقع لوري ترى الإمام الشوكاني قال باقبا كيما وهي مسماه orúkọ tó ń pè tíra náà ó ní rọ́fẹ́ àṣàfihìn fi hukm al-ittisal bis-salafin orúkọ tíra yẹn nìyẹn rọ́fẹ́ àṣàfihìn fi hukm al-ittisal قال شيخ سعيد وقد قال قال الرسول صلى الله عليه وسلم ní pàápàá òjíṣẹ́ Ọlọ́run bá ti sọ إنه سيخرج من بئر هذا الرجل ẹ̀rí nìyẹn o

من يحكر أحدكم صلاته مع صلاته من من يحكر أحدكم صلاته مع صلاته àwọn tó jẹ́ pé ibi tí wọ́n máa kírun dé àwọn kan jáde nínú àwọn ọmọdé ọmọkùnrin tó jẹ́ pé ibi tí wọ́n máa rún kí dé ẹ̀yin sọ̀hábà gan ẹ̀ kojú yẹpẹrẹ bo ìròyìn lẹ́gbẹ̀ẹ́ wọn ibi tí wọ́n máa rún kí dé tẹ́ ẹ bá gbé ìròyìn sẹ́gbẹ̀ẹ́ ọ̀run tiwọn ẹ̀ gbé ìròyìn yẹpẹrẹ lẹ́gbẹ̀ẹ́ wọn. yáà ní nísìlàmù wọ́n ní ikọ́ gbà lérò ní irú ẹ̀ wọ́n ń bọ̀rọ̀ yẹn lọ wọ́n ní kọ́ọ̀lì ṣéèkì sọ wípé ṣéèkì sọ wípé wàhálà akbaru dalili wọ́n ní eléyìí ni ẹ̀rí tó tóbi jùlọ ala anna khuruja ala imami yakunu bisayf wípé ìjáde lé olórí lórí ìjáde láti tako olórí ní máa ń ṣẹlẹ̀ yìí sì máa ń wáyé ó sì máa ń jẹ́ pẹ̀lú ayọ̀ ìdà wáyà kúrò bí kalam ó sì máa ń jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ wọ́n ní hádà máa akọ̀dà sayfa ala rasuli sallallahu alaihi wasallam nẹ́bí sallallahu alaihi wasallam àbọ́yọ̀dà sáà nẹ́bí wọ́n ní kọ̀rọ̀ ọ̀dà sáà nẹ́bí walakinahu ankara ala rasuli sallallahu alaihi wasallam ṣùgbọ́n takò ànẹ́bí lórí pẹ́pẹ́ nǹkan tára ẹni pẹ́ǹkan ọ takò ànẹ́bí orí ànẹ́bí ṣùgbọ́n ànẹ́bí ń sàbòsí orí pàdé sallallahu alaihi wasallam kò ṣe déédéé ọ takò ànẹ́bí fàmá yóò jàdù fi báyàdù kútù bí ahli súnnà ṣéèkì wá ní ṣẹ̀rí wàlọ́ ìlú fọ́nà búra nǹkan tí àwọn èèyàn ń dẹ́wò ní àwùjọ wa ìbú gan o ẹnu kàkàkà síra ẹ̀kọ́ mọ́ wá ó jẹ́ máa ń dúnyàn ọmọ ń dúnyàn ẹnu kàkàkà síra ẹ máa fi dàwọn èèyàn lórí báwo lè ń ṣe báyìí náà kí ló tẹ̀ ń ṣe báyìí kò já báyìí náà ẹ má kó àlùmọ̀ sínú wàhálà wallahi alazim ẹ má kọ́ àlùmọ́ ìsinú wàhálà gbogbo ẹ̀ ló lẹ́sàn wallahi ìtayọ̀ àlà ni gbogbo ẹ̀ ló lẹ́sàn àtẹ̀ntọ́ máa dàrú àtẹ̀ntọ́ máa tó gbogbo ẹ̀ ló lẹ́sàn o káàtì torí pé a ti ní ààyè tó ga nílẹ̀ ní àwọn èèyàn ká ma wá pé àwọn èèyàn lọ síbi tọ́nà ọmọ ọ̀fẹ́ ká ma wá dàmú àlùmọ̀ yìí wà lábẹ́ bá máa dàrú ọlọ́run máa tó ṣe o ọlọ́run máa tó o ilé ìdá yóò dáná ẹ wà fẹ́ gbìyànjú àti já àwọn tí wọ́n sàlàyé òdodo pẹ̀lú oríṣiríṣi àwọn ète ẹjọ́ rẹ̀ dábàá ní sí láti máa pàbùkọ̀ wọn láti máa yẹ̀yẹ́ wọn nítorí lókè ẹ̀lẹ̀ yẹ̀yẹ́ tí wọ́n gbé dání eléyìí báyìí rèé káàrán tí pọ́lọ̀ ọba àlékẹ́lá ọlọ́run bá ń lò wá o ṣéṣì ń sàlàyé irú bí ó sì gbọ́yé rèé ní ṣéṣì lẹ́sàlàyé ṣéṣì lọ́rùn irú ẹ̀rọ ọmọ gbé káàkiri pé àbá sọ wípé kò rújù rẹ pẹ̀lú sẹ́ẹ̀fù ni <laughs> ṣéèkì ni fàmá yóò jà sí báàbí kutubi ahli sunna ó ní gbogbo àwọn nǹkan tẹ́ máa rí nínú apákà àwọn tírà àwọn ahli sunna min anil khuruj ala al imam wípé dájúdájú ìjáde lé orí jẹ́ ìjáde láti tako lórí ìjáde lé orí lórí huwal khuruj bi sayf wípé òun náà ní ká jáde pẹ̀lú ìdá tẹ́ máa rí irú àwọn ọ̀rọ̀ nínú tírà apákà àwọn olùmọ̀ nípa ìlànà sunna tí mo rí yorùbá àwọn nǹkan tẹ́ mọ̀ rí àwọn ọ̀rọ̀ tẹ́ mọ̀ rí nínú tíra apáta àwọn àfà súnà tí wọ́n máa sọ wípé dájúdájú ń tẹ́ǹpẹ̀ ní ìjáde lé olórí lórí òun náà ní kí ẹ jáde pẹ̀lú ìdá fàmùrọ́dù mú bí dáàlìkà ṣé sọ́ọ̀lù ìsèmí ní èròǹgbà wọn pẹ̀lú ọ̀rọ̀ yẹn alkhuruju nihahiyul akbar pé ìparí ìparí ìjáde ni wọ́n gbà lérò kẹ́sẹ̀ pé wọ́n sọ pé bẹ̀yẹn ìjáde parí sí bet bet the handy ìjáde pátápátá ibi tó parí sí yẹ́nyẹ́ tí ò sí jáde ní ìmọ̀lẹ́yìn rẹ̀ ni wọ́n lọ ń sàlàyé yẹn ìrò pé mo sì rí gbé kalẹ̀ ẹ ti gbọ́yé wípé ìdẹ́gbẹ̀ ní kòrúùjù kèése rẹ̀ ń lọ parí sí kìí ṣe pé ibẹ̀ kìí ṣe pọ́wùn nìkan ni ó ń pè ní kòrò ṣùgbọ́n in tó burú jù nínú jáde ibi tí kòrò jù ìjáde tó parí sí kìí ṣe bẹ̀ ló ti bẹ̀rẹ̀ àwọn ibi tó parí sí ni kí wọ́n ní pàmùrọ́dù hùmí dáríkà èròǹgbà wọn tàǹtà lérò pẹ̀lú pé kòrújù ìjáde lórí lórí ní máa ń jẹ́ pẹ̀lú kíyà yọ nǹkan jà ní wọ́n ní tàǹtà lérò pẹ̀lú ẹni alkòrújù nìhàrí pé ìjáde ìgbẹ̀yìnyẹnyẹ al-akbar tó tóbi jù ní ẹ kìí ṣe kóhùn nìkan ìjáde lé olórí lórí ká sọ̀rọ̀ láti máa fi tako olórí ní gbangba ìlú ìjáde lórí lórí nìyẹn náà wà máa yóò máa ń kọ́tà nìkan náà nígbà tí tí nǹkan máa ń kami lára ẹ bẹ ẹ bẹ ẹ tó torí sẹ olú àlọ́ wa sọ̀rọ̀ súkẹ́súkẹ́ ẹ máa kọ́tà nìkan náà. naam naam sheikh sọ́lé hussein rahimahullahu ta'ala ni wọ́n sọ̀rọ̀ yìí sheikh sọ́lé hussein òun ni wọ́n sọ̀rọ̀ pé ẹ má sì kíra àwọn àbáàkà òun làwọn máa ń sọ fún yín wípé wàlọ́ọ̀yì ọ̀rùn kẹta wa ń sọ yìí bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ ni kò kútùrù sálà tẹ́bá fẹ́ kọ́rọ̀ yí yanjú ẹgbẹ́ tí àwọn sáràfù jáde jáde fi yanjú ẹ̀ ṣe ń tẹ́rì sọ yẹn sọ́wọ́n ní kútùkù sáràfù tó ṣe rí nìyẹn ẹwọ́jà máa fi làkáyàwó yẹn ṣeré ọlọ́run bó fẹ́ bẹ́ẹ̀ gbogbo táwọn ọmọ sọ pátá pẹ̀lú gbọ́nà ọba á fún gbogbo ṣe wà èmi dẹ̀ mo máa ń sọ ní gbogbo ayé mo máa ń sọ tàájì ni pé ìwọ́tọ̀ bá rí pé nǹkan tí mo kà á nù tíra ìkàwé kà ní ṣàlàyé tọ́lé kíni àti ẹ̀kàjẹ̀jọ fèsì ara wa wòná ẹjẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹjẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ọlọ́ọ̀lọ́ọ̀ bọ̀ pàbòsí ọlọ́ọ̀ bọ̀ fẹ́ àbòsí gbangbala sí kásíra yìí bàbá ní chípe mú wọn wá Hmm? ọlọ́run bá ní kó dáhùn a máa ń wípé ọ̀rọ̀ sọ tẹ́wàá nínú àkọọ́lẹ̀ àbí tẹ́ẹ̀dẹ̀ nínú àkọọ́lẹ̀ wípé ìtúkùtù látú ọlọ́mọdé a lè sọ láyé kí kí torí pé wọ́n fẹ́ ba òdodo jẹ́ kò dẹ̀ sí bẹ̀rẹ̀ ṣe lè gbìyànjú tó káàmà yí pé àwọn tọ́nà bá fẹ́ lò ọlọ́run bó lò wọn o àwọn tọ́nà bá àlékẹ́ ládẹ̀ fẹ́ yọ ọlọ́run bá ń yọ wọn ẹjọ́ ọ̀nàsán bá ń sì bẹ́yàn bá máa dàrú káàmà kọ́lọ́run bá àlékẹ́ láìsẹ́ tọ́lọ́run kọ́lọ́run mọ́ tó abẹ́kọ̀ọ́ àwọn irú àwọn ọ̀rọ̀ báyìí ni wọ́n wà lọ gbé wá inú àwọn tíra pé àwọn àfáà súnmọ̀ sọ wípé ìtẹ́ǹkẹ̀ ní kòrúj òun náà ní kí ẹ̀yọ́dà sheikh sọ́lù tèmi ní irọ́ ni wọ́n ní èròǹgbà wọn ni pé alkhuruju nihahi ni wọ́n sọ alkhuruju nihahi al ìjáde ìgbẹ̀yìn pátápátá nìyẹn ìjáde bẹ̀rẹ̀ láti ní ọ̀rọ̀ sísọ lára jáde lọ́wọ́ ebe rí rèé Abdullahi mundil kòwé sírò àtẹ̀mí ní wọ́n jáde lórí orí àbí ọ̀jáde lórí olórí wọ́n jáde lórí ànẹ́bì lórí àbí ọ̀jáde lórí ànẹ́bì lórí sọ yọ̀dà sá nẹ́bì bólò lásán ni ṣe oníṣẹ́ sọ yìí tèmi olú ọmọ wa nílẹ̀ لأنه يقولون wọ́n tó wọ́n sọ yí pé haza najiduhu fi kutubil ulama min qablina ilé ìtawà sọ yí pé ẹ ìjáde rẹ̀ pẹ̀lú káyọ̀ nǹkan ẹ̀jà ni àti ọba tí ó yọ nǹkan ẹ̀jà lè pè níjáde wọ́n láwọn rí nínú síra àwọn àfọ́wà tó ti ṣáájú ni wayadhabu alwahidu minhum yàtàkọ́mọ̀mù haúnà wàhúnà wọ́n ní ẹnìkan ni wọ́n wá jáde bí ṣe ń bọ́ sí bí ní ń bọ́ sọ́hùn wàyátí ibi nùsùsì mọ̀túrọ̀ yóò wà lọ máa mú àwọn ẹ̀rí kan tó ti yí ní ọrùn àwọn ẹ̀rí tó ti ṣe léṣe àwọn ẹ̀rí tó ti gé ní orí gé ní ẹsẹ̀ àwọn abíwọ̀ ẹ̀rí gẹ́rígẹ́ díẹ̀ díẹ̀ yóò wà lọ máa mú wa àwọn ibi nùsùsì mọ̀sùlùkọ̀ àbáwọn ẹ̀rí tó ti kún wọ́n ti ṣe ọpẹ́sẹ̀ fún yóò wà lọ máa mú wa yọ́ lọ máa mú àwọn olùsùsù yẹn wá kọ́ọ̀tì hà àwọn tó yẹ pé níbi síyáàkù rẹ̀ gan wọ́n ti wọ́n pírẹ́tì ẹ̀ àwọn ẹ̀rí abíhù ẹ̀rí tó ti ní ní orí àwọn òrùjù yọ àwọn ọmọ wa wọ̀yàkú olùkọ́lá fúlàn àkọ́lá yọ àwọn ọmọ àtọ́lágbájá sọ pé kàmẹ̀dú sọ pé <laughs> àwọn àṣùnà méjì sọ pé àbáṣún náà kan sọ wípé ìdájọ́ tárikù sọ́lá ó ní hukmuhu an ta'khudha biyadihi ila al-masjid ó náà ní kó mú ọwọ́ rẹ̀ kan bá lọ́wọ́ mú kó lọ mọ́sálásí ọ̀rọ̀ àbáṣún náà sánà wọ́n bí àbáṣún náà kejì léèrè ó ní hukmuhu onídájọ́ rẹ̀ ní pé káfíìrì ni ó ní ṣùgbọ́n àbá àtọ́sọ nípa ọgbọ́n rẹ̀ mú lọ sí ìdíwọ́wò fókù àwọn ní máa ń pa ìdájọ́ rẹ ẹni tí ṣe tẹ̀lís lò ó ti ṣe tẹ̀lís ó ti ṣe tẹ̀lís ẹ pé wà lọ́ọ̀yà àbí sẹ́mi ó yàbí ó ṣe tẹ̀lís. ó ti ṣe tẹ̀lísì tẹ̀lísì ni pé ó ti fi ọ̀rọ̀ tẹpamọ́ nítorí káàmà máa bọ́rọ̀ yẹ bọ́yá àgbáyà bá nígbà ọ̀nà wo ní tẹ̀lé ìṣẹ́ṣe kò sọ ẹni tó sọ ọ̀rọ̀ yìí nínú àfáà súnà tẹ̀lé ìṣù yẹ ẹ̀mà gàdá pẹ̀lú tẹ̀bílì sínú bẹ́ẹ̀ òun náà ni wọ́n gbà lóun náà padà àgbọ́yé rẹ̀ àgbọ́yé rẹ̀ lọ́wọ́ àwọn hadith òun náà ni ìtìmánu àìdí sílá nínú ṣẹ́rì kí n fi àlébù tí ń bẹ lára ọjà pamọ́ fẹ́ni tí ó rajà yẹn mo fẹ́ tajà fún yàn mo wá fi àlébù tí ń bẹ lára ọjà yẹn pamọ́ nítorí kẹ́ni ẹni sí ọjà rà sẹ́mọ̀gbẹ́ náà ló ṣẹlẹ̀ àwọn ti bọ́ sínú ilmu hadith nìyẹn taban taban sọ pé taban sọ pé nìkan mo dalisu ni lẹ́tí yẹn pé kan bẹ nínú hadithu yóò wá yẹn ní problem ó sì mọ̀ pé rọ́wì yẹn ní problem yóò wá pawọ́kọ̀ rẹ̀ nítorí pé tí àbá tí àbá tó bá ti lè pawọ́kọ̀ rẹ̀ gbogbo isnad tó kọ́ lálàáfíà ẹ̀ nímọ̀ yìí pé hadith yẹn ní problem irú ẹ̀ ni wọ́n ti fún lórí ọ̀rọ̀ yìí ẹ̀ pé kaná pẹ̀lú àbá súnmọ́ sọ́sọ́ yìí pé òfin hu àǹtà àkọ́dàbíyẹ́ ìlẹ̀ mẹ́sì Muhammad Ghazali muhammadu gazali làfà súnà ìkwá nítorí ẹ̀yìn ìkwá <laughs> ní burúkú ìkwá ní ayé àkàkìyàmà kọ̀ọ̀dìjí tó ní agbára àwọn àsún nàìjírí ni yóò wọ́n wá kọ̀ndẹ́mù ọ̀rọ̀ àfá àsún nàìjírí wọ́n sì rọ̀ jáhà ọ̀rọ̀ ìfúwání wọ́n dẹ̀ tayẹ̀ orí yẹn pẹ̀lú kó wọ́n pa orúkọ ẹni ẹ̀rẹ́ wọ́n ní àbá súnmọ̀ ká sọ wípé ẹwà díẹ̀ ẹni mo challenge mo kà challenge kò sẹ́ni tó sọ̀rọ̀ rẹ̀ láyé àti Muhammad Ghazali Muhammad Ghazali ni sẹ́mẹ̀dẹ́gbẹ̀rí Muhammad Ghazali sá ìkan nínú àwọn mọ́ṣídìí ìṣúwà nínú òun náà ń pè ní Muhammad Ghazali wọ́n wá pa orúkọ Muhammad Ghazali ẹ̀sẹ̀ pé ta ni ó gbọ́ irú àwọn ẹ̀sẹ̀ àwọn gbọ́ pé ẹ̀ àbá àsúnmọ̀ kàtàkùn ní Muhammad Ghazali sọ yí pé hukmuhu an ta'khudha biyadihi ila al èmi ò wá gbọ́ yẹn yóò ha àbẹ́yìn náà tẹ́ ti gbọ́ Muhammad Ghazali tẹ́ wàá gbọ́ yẹn ẹgbà yìí pàfà súnà kan lọ́sọ̀rọ̀ ẹ̀ ní màkó níbi díà lọ́sọ̀rọ̀ àbí wọn àfà súnà kan sọ pé hukmuhu an ta'khudha biyadihi ila al-masjid àfà súnà kan wá sọ wípé hukumu rẹ̀ níbi káfíìrì ni eléyìí tó wá sọ wípé an ta'khudha biyadihi ila àrẹ́bí ò sókùn láwọn èèyàn lórí mọ̀ dáre ayébóyè lọ́dẹ̀ bí kàfọ́rọ̀ rẹpẹtẹ àbí yìí àrẹ́bí ò sókùn láwọn èèyàn lórí tọ́ abákéwúlé ibùtọ́ lágbára báyìí wàláì wàláì mo fi ọlọ́ba búra in kò sẹ́ni tó sọ orí láyé ẹ̀mọ́lọ́ òfin búra yìí kí ẹ̀sọ́ bí ànẹ́bí ò sí ọlọ́wọ́ ọba ògbé ànẹ́bí dídé kọ́ ọmọ sí ó kò láwọn èèyàn lórí wàláì mo fọlọ́ba búra ọ̀rọ̀ yẹn tako kìtàbà àti súnà àti ìjìmá pé ọlọ́wọ́ bá ànẹ́bí dídé kọ́ máa ṣe ó kò láwọn èèyàn lórí ṣẹ̀rí ọlọ́wọ́ bó sànú wa ọ̀rọ̀ sheikh roslan labadebe tí wọ́n ti mú ọ̀rọ̀ sheikh Salih Al-Uthaymeen rahimahullahu ta'ala wa pé àwọn èèyàn rẹ̀ ọ̀nà tí wọ́n ń gbà yìí ọ̀nà tí ò dá ní wọ́n wà lọ́mọ sọ pé yakúlù fùlánù wàkọ́rọ̀ kọ́lá fùlánù wàkọ́lá fùlánù lágbájá sọ báyìí lágbájá sọ báyìí inú ọmọ mú wákàtí wọ́n fi dá ṣubú alẹ́ fún yín lágbájá sọ báyìí lágbájá sọ báyìí wọ́n mọ̀ bá kàkiri kọ́lá ṣe é kí ní òkè míì ṣé kí ní òkè míì sọ wípé وما يوجد في بعض كتب أهل السنة من أن الخروج على على الإمام هو الخروج بالسيف فمراده ذلك الخروج النهائي الأكبر كما ذكر النبي صلى الله عليه وسلم وأن يجب النبي صلى الله عليه وسلم orí àwọn afá súnmọ̀ pé bàjẹ́ àwọn dákun àwọn afá ìyọlọ́run mọ́sàbá afá àlùjànnà tàwọn lọ́rẹ̀ ọlọ́run mọ́sàbá wa sàlékún kẹ wọn ọlọ́run mọ́sàbá wa sàlékún dáadáa wọn ah wàláhì wọ́n kópa tó pọ̀ nínú ìgbésí ayé wa rẹ̀ mo fi ọlọ́run bàbúra wọn kó ipa tó pọ̀ nínú ìgbésí ayé wọn gbogbo nǹkan wọn ti ń ní àti tí èmi ọlọ́run mẹ́jẹ kí ọlọ́run mẹ́jẹ kí bàjẹ́ kan láíláí ọlọ́run mẹ́jẹ kí bàjẹ́ kan láíláí gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá lè jẹ́ra bá ní kó máa kó máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àfa sọ́nà kó máa kátẹ́ra wọn nínú rẹ̀ ó sì máa dùn pé ọlọ́run mo máa dúpẹ́ pẹ̀lú ìlànà tó ìlànà màdàrú ìfìlàká yẹni ṣeré ìmọ̀ lọ ẹ̀yí lọ́rùn ìmọ̀ sọ àwọn ọ̀rọ̀ tó yẹ pé ó lè mú orí yẹ̀ yìí ìmọ̀ tọ́rùn làkáyàwó èèyàn ọlọ́ì ẹmọ wo ìwé ṣe sọ ní tèmi sọ ọ̀rọ̀ tí mo kà ní tèmi ti túlẹ̀ kan pé wà máa yóò jà fi bá ọdún kútu bí alì súnà ti mìíràn àndà kòrójì alẹ́ ìmáàmì wà kòrójì bí sẹ́yìn pàmọ́rọ́jù bí dáríkà alkòrójù ní harí yìí akbar kama zakaro nabi sallallahu alaihi wasallam wani yabi anabi sallallahu àzínà yàkúnù bìláyí wà yàkúnù bìlúùdùnì bákan náà etí náà máa ń ṣe zìnà zìnà náà máa ń ṣẹlẹ̀ pẹ̀lú etí wàyàkúrò bí yàdì zina sì máa ń ṣẹlẹ̀ pẹ̀lú ọwọ́ ọwọ́ náà máa ṣe zina wàyàkúrò bí ríjìlì alábìjọ pé ẹgbẹ́ ẹsẹ̀ gan-an máa ṣe zina zina máa ń wáyé pẹ̀lú ẹsẹ̀ wàlàkí na zina àyàfọ́ ṣùgbọ́n zina tó ga jù bó wà zina àkẹ́kọ̀ òun náà ni zina gẹ́gẹ́ tí abẹ́ ṣe kéde tábẹ́ ń ṣe sábà torí pé zina gẹ́gẹ́ tó ga jù ní zina tábẹ́ ṣe káwá tako pé zina ojú káwá tako pé kò sínú ìran zina wípé ojú máa ń ṣe ẹ̀rí mi gbọ́yé káwá tako zìnà lọ́wọ́ kátako zìnà lójú kátako zìnà ẹlẹ́sẹ̀ bàbá níbo ló ti bẹ̀rẹ̀ kátako zìnà etí kátako zìnà ojú kátako zìnà ọwọ́ kátako zìnà ẹsẹ̀ nítorí pé zìnà gẹ́gẹ́gẹ́gẹ́ tó jẹ́ zìnà tó tóbi jù ní zìnà abẹ́ wọ́n ní ولكن الزنا الأعظم هو زنا الحقيقة هو زنا الفرج هنا الزنا به ولهذا قال وانت هنا النبي صلى والفرج يصدق ذلك أو يكذبه أبين يوعى صدق ويجي أبي وصدره كما في الصحيحين ẹbó ti wà nínú Bukhari àti Muslim qal wọ́n sọ pé fàhádì yẹ ìbáwọ̀tù ní bá fàhádì yẹ ìbáwọ̀tù ní bá ní ulama tí a rí àwọn ọ̀rọ̀ yìí tó wá látọ̀dọ̀ apáta àwọn olùmọ̀ yáàni qawluhum anna al-khuruj lil-imam wal-khuruj bis-sayf níta àgbàlérò pẹ̀lú ọ̀rọ̀ táà wí ni pé ọ̀rọ̀ tó olùmọ̀ sọ wípé ìjáde lé àwọn olórí lórí ọ̀nà ní jáde rẹ̀ ní kéèyàn mú nǹkan ẹ̀jà bí ìdà láti fi jáde lé àwọn olórí lórí qala hadhihi hádà mọ̀rọ̀dúhùn ó ní eléyìí ọ̀rọ̀ tó jẹ́ látọ̀dọ̀ pàtàkì olùmọ̀ yìí eléyìí èròǹgbà wọn ya'nun al-khuruj an-nihahiyya al-akbar ya'nun al-khuruj an-nihahiyya al-akbar ìtún ọgbà lérò ni ìjáde tó tóbi jùlọ tó jẹ́ ìjáde ìgbẹ̀yìn kìí sòwò ní ìbẹ̀rẹ̀ jáde gẹ́gẹ́ bó ilé ní pé zina tó tóbi jùlọ tó jẹ́ zina ìgbẹ̀yìn ni zina abẹ́ ṣùgbọ́n kìí sòwò ní ìbẹ̀rẹ̀ zina ẹ̀rí mi bọ́ yẹ ẹ̀rí títí ń bẹ̀yẹn ẹ̀dàkùn sí mórí gbé kalẹ̀ ẹgbọ́ yé orí àwọn olùmọ̀ pé púpọ̀ wàláì wàláì zina ní ìbẹ̀rẹ̀ ó sì níbi tó parí sí tó jẹ́ ibi tó ga jù bẹ́ẹ̀ ni kùrú zina ní ìbẹ̀rẹ̀ ó níbi tó parí sí ibi tó ga jù àbẹ́ẹ̀kọ́ ilẹ̀ bá a ṣe ní zina ojú bẹ́ẹ̀ náà ní kùrú jù ọ̀rọ̀ bá a ṣe ní zina abẹ́ àbá a ṣe ní zina etí bẹ́ẹ̀ ní kùrú jù kó tó wá kan zina tàbẹ́ gangan tó jẹ́ zina ilé tó tóbi jù ilé ìta sí ní ilé ta ní kòrú tó tóbi jù náà ti ṣe kòrú jù kí o títí ká yọ̀dà ká yọ̀ nǹkan jà tó rà ní ilé ìgbà yìí ni àlàyé tó wá látọ̀dọ̀ olùmọ́láńlá yìí ilé tí Sheikh Oslan tó fi sẹ̀rí lórí wípé al-khuruj ní ah, ah, máa ń jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ó sì máa ń jẹ́ pẹ̀lú nǹkan mìíràn kọ́ọ̀l níparí wọn sọ wípé wà náà náà ìlàmọ̀ ilmẹ̀ yẹ̀pì àwa sì mọ̀ ní ìmọ̀ àmọ̀dájú dèmọ̀tàgọ̀ kọ̀bí àti hàí a mọ̀ ní máa mọ̀dájú pẹ̀lú ìṣesí àwọn èèyàn pẹ̀lú ìṣesí tí máa ń ṣẹlẹ̀ annahu la yumkinu khurujun bis-sayf wípé kò pọ́síbù káwọn èèyàn jáde pẹ̀lú ìdà illa wa qad sabaqahu khurujun bil-lisan wal-qawl àkọ́jẹ́ sí pé ìjáde pẹ̀lú ẹnu àti ọ̀rọ̀ tí kọ́kọ́ ṣáájú náà àwọn èèyàn tí ó yọ̀dà ọ̀rọ̀ kan ní ọgbọ̀n tó yọ̀dà túnmà pẹ̀lú bọ̀bíyàtùl hàn wípé annáwù láyùn kì kùrújún bí sẹ́yìn ìjáde pẹ̀lú nǹkan ẹ̀jà pẹ̀lú nǹkan pẹ̀lú ìjà ò lè ṣẹlẹ̀ kò pọ́sibù kó ṣẹlẹ̀ illa sàbẹ́kọ̀ kùrújún bil lisani wal qawl àbíkọ́ jẹ́ pé ìjáde ìyítọ̀ ọ̀rọ̀ àti tààrà ti kọ́kọ́ sáájú náà ẹ ti kọ́kọ́ máa bú àwọn olórí ẹ ti bẹ̀rẹ̀ kí lóye àwọn sẹ́mi àwọn èèyàn ẹ ti pèsè àmáyìn àwọn èèyàn against wọn síwájú kó tó di pé yọ̀rọ̀ fún wọn láti gbé nǹkan jà against àwọn olórí àbí ẹgbẹ́ bẹ̀jẹ́ ló kọ̀ rọrùn kí zìnà abẹ́ wáyé àbíkọ́ jẹ́ pé zìnà etí zìnà ojú zìnà ọwọ́ zìnà ẹsẹ̀ kọ́kọ́ sáájú náà kó tọ́ka zìnà abẹ́ ẹ ti rí àgbọ́ yẹn báyìí ẹ má dàkẹ́ wúlò zìnà ẹnu ẹmọ́jà kéwú kéwú ọ̀dàrú o kéwú ò sékèlè ẹṣẹ́ wọ́n tó wọ́n mi dá sí látẹ̀yìn rẹ̀ ọkùnrin tọ́kọ̀kọ̀ púpọ̀ yìí ló mú mi máa ṣẹ́rí ẹ̀mọ́ tí máa ń fa wàhálà ní eléyìí mo fẹ́ èèyàn understand ṣẹ́rí tí èèyàn bá ṣe ìbàjẹ́ ká sì gbìyànjú àti ṣàlàyé tí wọ́n sì tún máa defend ìbàjẹ́ yẹn wà lọ́yìn wàhálà òwúkọ̀ ẹ̀mọ́ bí tí wọ́n láti máa tẹ̀rẹ̀ tó ti tó ti ní kóhùn máa lè síra wọn ni kátó wá ráwọn tó máa dìfẹ́ndì bàjẹ́ yìí gẹ́gẹ́ ní wọ́n mú ọ̀rọ̀ gbóná tí ẹ̀ bá sẹ̀tẹ̀ bá wí tó sì gbà ìbá wí sàn pé tó bá tẹ̀yẹ̀ gẹ́gẹ́ bá tó ń tẹnu máa àṣejọ àgbà àìrọ̀ ti wí náà ó sì gbọ́ àwọn làtẹnu máa ìyẹn náà padà di ìkíní tí tó bá ti pé ẹgbẹ́ tó máa kí òdodo irọ́ lòdòdò ẹgbẹ́ máa sọ ìrọ̀lọ́ irọ́ ibẹ̀ ní òun tí wọ́n ń gbóná síra wọn táwọn tó wà lókèrè onímọ̀ wà ní kílẹ̀ṣe kílẹ̀ṣe ẹ̀tìṣẹ́ kíníkẹ̀ẹ́ṣe kìníkẹ́ sóhun nìkan ní kíníkẹ̀ẹ́ṣe kìníkẹ́ nígbà táwọn kan náà tó mọ́mọ̀ dìbá dìbà jẹ́ ọ̀bá dákẹ́ bóò inú òṣè ní bíyàn pé ah, ah, ah, ilé ìtẹ̀fẹ́ máa ṣe yọ̀dá ṣùgbọ́n tí yẹn bá tí yẹn bá ṣe ìbàjẹ́ tẹ̀sì bá wí tó sì farabalẹ̀ táwọn èèyàn sì fún tó fẹ́ máa bìjà rẹ̀ ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀ pé Alhamdulillah, ó ti ṣe bàjẹ́ àìsí bá wí ó ti parí síbẹ̀ náà nù wábí àìsí bá wuye wuye mọ́ lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n káwọn kan wá máa dìfẹ́ǹdì ẹ̀ ìbẹ̀rù ojúṣùmọ́ pẹ́ síra wọn wọ́n dẹ̀ ti mẹ́rin wá because bó ṣe rí nìyẹn tẹ́rí ìtumọ̀ bẹ́ẹ̀ dìfẹ́ǹdì aburú wàláì bàbá ńlá wàhálà ni bàbá ńlá wàhálà ni bàbá ní bàbá ní nínú àti irọ́ ni pé kírọ èyàn lè pa ẹgbẹ̀rún rọ́ láti dìfẹ́ndì ọ̀rọ̀ ẹyọ kan iṣo nítorí káìsì àti irọ́ kan mọ́ bàtú ẹ lè padà pa ẹgbẹ̀rún rọ́ láti máa fi dáàbòbò irọ́ kan iṣo bí ṣe máa rí bẹ́ẹ̀ sì ni irọ́ yọ padà máa hàn sí pé á ah, eléyìí irọ́ ti dẹ́kìn ọpọlọ rẹ̀ kọ́nà ọba kó sànú wa so yí tí ma ń fa kìnnì tó yẹ pé bí àwọn nǹkan yìí ṣe ń jáde tí ọlọ́run sì ní káwọn èsì máa jáde wáyé pé kálukú náà bá ń gbà bẹ́ẹ̀ tí ṣe ń pa lọ́lọ́ ni tí ò fẹ́ máa gbìyànjú àti pé ìbàjẹ́ ní dáadáa tí ó sì máa dìfẹ́ǹdì ìbàjẹ́ wàláì kò bá ti máa so ibi tí kẹ́ fura sí nìyẹn ibi tẹ́ fura sí nìyẹn tí ó ti di pé òun máa fẹ́ fi ń gbóná sí rẹ̀ nìyẹn gbà eléyà àgbọ̀rọ̀ gbà ẹjọ́ ìdájá máa ń sìn kẹrẹ́ nìkan ní sin ọjà lè abẹ́rẹ́ nìkan ní sin ó ṣe wà bàjẹ́ kan ẹ̀wà ń ba wí ẹnìkan wá dé ọwá fẹ́ máa dìfẹ́ǹdì ni kí lẹ́sẹ̀ kí lẹ́sẹ̀ kí lẹ́sẹ̀ kí lẹ́sẹ̀ sẹ̀gbẹ́ ẹ̀ ṣe ìyẹ̀fun gan o ṣeun títí ọ padà ju tẹnitá máa wí lọ kó wá wá bá wọn sọ pé ẹ kò sí kan tó burú bẹ̀ náà ṣe bí ó jalè náà ni ẹ kí wá ni ṣe òun náà ṣe wá gbé bẹ̀ á ṣẹ́gbẹ́ gbà ọ̀rọ̀ àṣẹ òun lọ sọ ẹ̀ ṣe wá gbé sí lòdò ṣẹ́gbẹ́ ẹ̀ ṣe ìṣọ́ fún tẹ́lẹ̀ ni ẹ̀yin náà ṣe wá gbé sí bẹ̀ yẹn ẹ̀yin náà parẹ́ ẹ̀ mẹ́ta dára ṣẹ́gbẹ́ orí yóò ṣáájú pé à alẹ́ yẹn ṣe tí ọ̀dà wọ́n ti fẹ́ máa mú un jà wá pé lórí pé bó ṣe ṣe ó fẹ́ máa wá búlẹ̀mù ẹni tí ó láre ṣe pé ojú ọ̀pọ̀ sí rẹ ni wọ́n bá dáwọ́ ìfún wọn ò ní gbà ọkọ̀ ń ṣe kiri ni o ò lè gbà mo jẹ́rìí ẹ̀ mo jẹ́rìí ẹ̀ làwọn eléyìí ẹ̀rù ẹ̀rù òyìn wọ́n mú lọ́wọ́ rẹ̀ sọ́sọ́ járe. naam naam naam naam. شيخ يعني الناس لا يمكن أن يأخذوا سيوفه ويحاربون الإمام بدون شيء يثيره قرار باو يقوم جاو لاتما في لاتما في باو لورجا لا يسيطن ككانيو oni ọ̀tàwọn nídìí lórí ẹ̀ tí ẹgbẹ́ kankan làbúdà ayàkúnà hùnáka ṣe ìlúfíìrù ní nǹkankan gbọ́dọ̀ jẹ́pẹ̀ ló instigate wọn ó gbọ́dọ̀ jẹ́pẹ̀ kankan ló instigate wọn tó gbé nǹkan yẹn wàhúwà kalam òun náà lọ́rọ̀ فيكون الخروج على الأئمة بالكلام خروجا حقيقيا أجسي بو كجا دلي أو لوري لوري بلورو أجاكو هنا يوم واجه خروج توجه خروج دجر خروج يوم واجه خروجا حقيقيا ìjáde lórí àwọn olórí pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ajẹ́gbẹ́ ìrú ìjù gẹ́gẹ́ lòun náà ẹ̀wọ́ ìsìnbáàtù tó ní agbára dálàtà àlèyí súnnà tí súnnà sì jẹ́rìí bẹ́ẹ̀ hadithu Abdullahi ibn Khuwaysira àtẹ̀mí mẹ́ta mọ́wálẹ̀ kankan wàdàbílá àlẹ́yìn wáàkìrì ní tí sì ń ṣẹlẹ̀ táwa náà fojú rí òun náà tọ́ka sí pé bí ṣe ń ṣẹlẹ̀ bó ṣe rí nìyànjú kan ní táwọn fojú rí ti ń ṣẹlẹ̀ báyìí ní ojú kó ya tó bẹ́ẹ̀ lórí tòótọ́ àmọ́ yìí kọ̀kọ̀ fọ́sìbù fáwọn èèyàn láti gbé nǹkan àjàláyé láìsí pọ̀rọ̀ kan wọn kọ́kọ́ gbọ́ná tó kì wọ́n láyà ẹ̀mọ̀ pọ̀rọ̀ ẹ̀mọ̀ pé ọ̀rọ̀ ní ìlàpá tó ní agbára gan ọ̀rọ̀ lè yóò gbọ́ iṣẹ́ yóò nífẹ̀ẹ́ yóò sì máa nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀rọ̀ lè yóò gbọ́n tó nífẹ̀ẹ́ yóò sì máa kórìíra rẹ̀ ọ̀rọ̀ lè yóò gbọ́n tí ọ̀fẹ́ sí yóò máa ṣe ọ̀rọ̀ lè yóò gbọ́n tó bẹ́ẹ̀ ṣe kò sì ní sẹ́mọ́ ọ̀rọ̀ nílà pagẹ́ ẹrù kó wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí jáde tán lọ bọ́ǹbù ara wọn ẹrù kó ni wọ́n dàrú ni ọ̀rọ̀ kan wọ́n gbọ́ tó mẹ́ni wọn lè kókó débẹ̀ wákí òun jẹ́ kó yíwa bẹ́ẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ní ìjọba bẹ́ẹ̀ pé kò rọrùn báwọn èèyàn láti máa gbé ìbọn láti máa gbé àdá láti máa gbé ìdà tí kẹ bá ṣe pọ́rọ̀ kan náà kọ́kọ́ gbọ́ná tó ti mú ẹ̀mí wọn lédé bẹ́ẹ̀ so kọ́lọ̀ ọba kọ́lá ń kó sàánú wa ẹ̀dọ́kùnrin ẹ jẹ́ kí n dé síbi ọmọ ìsáà ń pàṣípò fún mi tí bá sì ní kí n wo bọ́rọ̀ iṣẹ́ ń ká mi lára tó ní kà máa ẹ̀hẹ́ àwọn ọ̀nà àwọn èèyàn sì jìn àti fẹ́ dáhùn lágbára àsìkò ẹ́ inshallah ta'ala wọ́n ní ká kọ̀ntínú ra ní kọ̀ntínú láàrọ̀ la ibi náà láti máa kọ̀ntínú rẹ̀ pẹ̀lú gọ́lọ́n ra kò rí báyìí nísìnyí torí ta bá ní ká kọ̀ntínú láàrọ̀ la majority àwọn tó wà ń bí òní láǹfààní àti gbọ̀mọ́ ṣùgbọ́n mo fẹ́ ká máa gbọ́ wọ́rọ̀ yẹn sí lọ ṣé mo pé mọ́kànlá wa ka ìsẹ́mi ọ̀rọ̀ ìsẹ́mi alákọ̀ọ́kọ́ nínú ọ̀pọ̀ tó kò rí kọ mo fi sọ pé ṣẹ́rí tó kọ yẹn ṣẹ́rí àti àti bá nǹkan jẹ́ kò nira bá àti tó nǹkan jẹ́ ló fa wàhálà o ṣẹ́rí tó kọ nira kọ yẹn in fact èyàn lè kọ tíra five hundred pages lórí kọ̀ọ̀kọ̀ tó kọ yẹn èyàn lè kọ tíra five hundred pages láti fi lè tún tó bàjẹ́ yẹn ṣe ẹ ẹ rí mi gbọ́ yẹn nítorí pé ìsọkúsọ ò ní di research ìsọkúsọ ò ní di research mọ́kànmá sọ́kún sọ̀rọ̀ ni ẹni tó bá bẹ́ sọ dáadáa tó wáyé tó ń kàṣẹ òun ló ní di kìí ló ní di research ọlọ́run bó sànú wa ọlọ́run bá òun ní díkà sọnù ọlọ́run bá ló dàkún yóò gbé wa jẹrí àwọn ọ̀tá torí lè tá ń ṣe inú ń bí àwọn èèyàn o wàláì bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bá ní kápá àti pààyàn ó lè pààyàn o mo fi ọlọ́ba búra kìí ṣeré ba ẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ orúkọ rí ni ba Ah, wàláì mú fọ́nà bàbúrà ẹ̀yìn lẹ́yìn ọ̀rọ̀ bẹ́ẹ̀ o ọkà àwọn èèyàn gbọ́ bẹ́ẹ̀ o nítorí ibi tí ọ̀rọ̀ forí sọ nítorí ibi tí ọ̀rọ̀ forí sọ ẹ̀mbà abẹ́lọ́hùn hmm? kọ́lọ̀ wà lè gẹ́lá kọ́ máa wà pẹ̀lú wa kọ́lọ̀ kọ́ máa dáàbòbò wa kọ́lọ̀ mọ́jẹ́ká gbára ilé tó fojú hàn àti ilé tó pamọ́ pẹ̀lú gbọ́nà ọba nígbàtà bá ń bá lọ èyí mú àwọn ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ ṣẹlẹ̀ ní ìsìlámù wà lóyẹ́ pé ó bomi lójú yẹn wallahi ó bomi ní ojú yẹn gidi gan nínú àwọn ọ̀tá inú ilé ọ̀tá anú tó fọ́ ìsìlámù yánnayànna àwọn internal enemy ká tó bọ́ síbẹ̀ bàbá wa padà ọkùnrin yóò padà wà wá lọ́bẹ̀ tó fi gírí ẹ̀sẹ̀ rí kò yẹ mọ́ nípa tí ń sọ yóò wá mú wa sí àgbéyẹ̀wò in tó lọ tọrọ bọ̀ tí ó mọ̀ tó kàn ti dábọ̀ odò tí ó mọ̀ rú tí ń bẹ ní odò náà ó sì pàpàpàpà jáde yóò mú wa ti wá bọ̀ ká lè mọ bí tí kálìmọ̀ pé òjò ti ń pa igú bọ̀ ọjọ́ ti pẹ́ o àwa ó ṣe ìwọ̀nba tọ́lọ́n bá ní ká lè ṣe òun láfi ilẹ̀ o kí ni mo pè jàmá a ṣe ìwọ̀nba tọ́lọ́n bá ní káwa lè ṣe ọlọ́run bá eléyìí náà ọlọ́gọ́rọ̀ ní kọ́mọ ṣẹlẹ̀ ọlọ́run bá fi ń fún wa ní sẹ́ni ká lè ṣiṣẹ́ fọ́lọ́run náà ni bí olè ọba ti máa ṣẹlẹ̀ rẹ̀ bọ́ọ̀lù àwọn náà ṣe ráǹfààní àti ṣiṣẹ́ fọ́lọ́run ṣẹgbẹ́ wọlé tá ṣe iná ìbániyàn bá ti dá ṣiṣẹ́ fọ́lọ́run tó ká mọ̀mọ̀ yí pé gbogbo ẹ̀ pátápátá dáadáa náà ní jẹ́ ọlọ́ọ̀bá ń fún wa láàyè káwa náà lè sin lọ́hun ni ẹ̀tí ọ̀nà sáà so àwọn ó ṣe ti wá bọ́lọ́wọ́n bá àlékẹ́ bá ṣe fún wa ní kàfàmọ́ ni àwọn tí tó ń bọ̀ lẹ́yìn wọ́n padà máa ṣe lórí àníṣì àwọn náà tó ṣe láti pàtì àwọn tí tó ń bọ̀ lẹ́yìn wọ́n náà padà máa ṣe ìjọba bá àlékẹ́ ló fi ní kí nǹkan dáa kan kí nǹkan dáa sí o súnlẹ̀ sí ń tẹ̀ka o fọlọ́mà búra kìí ṣe báyìí lórí tẹ́lẹ̀ lánàá níjẹta àná tí mo gbà lérò kìí sànà títí àná tí a kọjá yìí tí kìí bá ṣe àná kìí sànà tó jòjá sí prógrámù àná Yorùbá ni mo gbà àná kìí ṣe bí súnà ṣe rí nínú ìtẹ́lẹ̀ rẹ̀ àbí kìí ṣe bó ṣe rí ní gbogbo orílẹ̀-èdè ìtẹ́lẹ̀ rẹ̀ náà màá náà ti gbà ní ṣé bá ń ọlọ́run bá ní kí nǹkan máa yí àwọn èèyàn kí nǹkan máa yí àwọn èèyàn so ìdílé kọ̀ọ̀kan nísìnyí àwọn onísúnà ti ń jáde ń bẹ̀ dáadáa àbí tó bá yá nísìnyí so ọlọ́run bó padà máa sọ gbogbo ìdílé kan yányán àti bàbá àti ìyá àtàwọn ọmọ àti gbogbo tó pẹ́ka sí ọlọ́run mọ̀ sọ́gun ọdẹ onísúnà pátápátá ọlá àjọ kan sọ ọlọ́run bá ọlá la ilaha illallah qultu ma sami'tum wa astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanbin subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh na mọ́ ní fíṣẹ̀ bí ìlà ìtí àmọ́ ń gbà ẹlẹ́fọ̀n bá wa gbà á gbóhùngbóhùn wa ó ti sọ sẹ́lẹ̀ ọmọ ìyá kan kọ́lọ̀wà kọ́ san ọmọ ìyá náà lẹ́sàn rí òun ló sáré yá wa ní gbòǹdòǹ ta fi rítalẹ̀ yìí ṣe ẹjọ́ torí ọlọ́run bá gbogbo àwọn iṣẹ́ wa ti ń dẹnúlẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀ síkà ọ̀dẹ̀núlẹ̀ jẹnẹrétọ̀ náà jẹnúlẹ̀ ọlọ́wọ́ bá gbèdìdé padà gbohùngbohùn náà ní tó ń jẹnúlẹ̀ yìí ọlọ́run dákọ̀ mọ́sà bá gbogbo ẹ̀dìdé o ọlájọ́ kan sọ náà bá èmi ò kí n ti fẹ́ sọ pé ìmọ̀ kí n tẹ́lẹ̀ ṣùgbọ́n kí n bá rí àwọn